إن الحمد لله تعالى <clears throat> نحمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعو الله تعالى وبعد <clears throat> الدين يأتي ojú wa sáàyè ojú wa sáàyè wa láàárọ̀ yìí àjí kábára wa ní ilé ìwòsàn nínú ọ́fíìsì àjí kábára wa nínú túbú ìyá wa ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá nínú ìgbèkùnrin àbí ìyá wọn kidnap wọn wa àdúgbò ẹ̀fọ́ náà àti jí sínú àárẹ̀. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ wípé man asbaha mu'afin fi jasadi ẹni tó bá jí láàárọ̀ bá ètò lálàáfíà indahu qutu yawmi ìdí wà jẹ́ ń jọ yẹn ó ní ìṣèjì láàárọ̀ ìnáwó ògbà ẹlòmíràn gbogbo ka àti dún yóò ní ẹsẹ̀ gbogbo ara ṣe kọ̀kọ̀kọ̀ ní láàárẹ̀ ọ̀nà mọ̀háàfì àlàáfíà tó lọ́wọ́ ó tún wá ní oúnjẹ tí ó jẹ ń jọ yẹn ń lé kì í ṣe oúnjẹ tí ó jẹ lọ́lọ́ tó lọ́wọ́ tó jọ yẹn ṣáwà ah. <laughs> ó dàbí ẹni tá a gbé gbogbo ilé ayé fún the avafirika àti ó dàbí ẹni tá a fún ní ayé àti gbogbo tó wà ń bẹ̀rẹ̀ nítorí náà ọpẹ́ ní fún ọlọ́run ọba ah, abẹ́ ọlọ́run ọba lè tẹ ọlákòókà wá fún ẹrú tí yóò mọ orí ọlọ́run tí yóò sì máa dúpẹ́ fọlọ́ kọ́lọ́run sì kà wá kún ẹni tí ọlọ́run máa gba ọpẹ́ rẹ̀ inshallah ta'ala gbogbo wa la mọ̀ wípé òní ni ọjọ́ kẹsàn-án nínú oṣù Dhul Hijjah tá a mọ̀ sí yawmul Arafah. gbogbo àwọn alálàájì báyìí wọ́n á ti máa gbéra nítorí pé wọ́n jẹ̀ ti gbéra sẹ́yìn láti nǹkan bí wákàtí méjì sẹ́yìn torí pé wákàtí méjì ni ilẹ̀ mọ́ka ni ó fi máa ń mọ́ ṣáájú ilẹ̀ tí wọ́n ń ní nàìjíríà two hours ahead tó náà wọ́n ti wà ní mìíràn òní ni ọjọ́ tí wọ́n máa ń lọ sí àátàfilà wọ́n ti láti Mínà onílọ́jọ́ tí wọ́n máa ń lọ sí àrọ́fà láti Mínà bó tilẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣe àṣìṣe wọ́n máa ń lọ sí àrọ́fà ẹlẹ́mí àti jí látago mẹ́rin alọ́sàn á ní kò lè tètè débẹ̀ kò bá mọ̀ báyọ̀dà tó lọ́rọ̀ ìlfàjìrì lẹ́yìn ìgbà tí àlùfàjìrì bá ti yọ tán téèyàn ti kí ṣubú ń bẹ̀ tán òun ni èèyàn máa ń lọ sí àrọ́fà. كبي نبي محمد صلى الله عليه وسلم bí ó ṣe máa ń ṣe nínú ìṣesí ẹ̀ gẹ́gẹ́ bí hadith àbí hadith Abdullah ibn Umar tó ní gọ̀dáwọ́nẹ́ ma'a Rasulillahi sallallahu alaihi wasallam minna ila Arafa minna al-mulabbi wa minna al-mukabbir. ají lọ sí kò sọ pé a lọ lóru ilẹ̀ mọ́nà sí gíní pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run ọba láti Mínà lọ sí Àrọ́fà ó ń bẹnu wa àlùmọ́lábí ẹni tó ń sọ pé labbaik Allahumma labbaik labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wa ni'mata laka wal mulk la لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك له ومن المكبر فتم بأنواع ما شاء الله أكبر الله أكبر الله كما هو عم بمبه أه تقول لهم كشانوا آه تعطيني جعل مين تنبغي بشي وانو حديث عنس nígbà tí wọ́n béèrè pé káífà kóńtùm tasna'una fi hádàlì yaomi ma'a rasulillah bó lẹ́yìn máa ń ṣe pẹ̀lú lọ́jọ́ ìpẹ̀lú ànàbí sallallahu alaihi wasallam ó ní káánà yohil halla ó ní ó ní ànàbí máa ń ṣe minnal muhillu ó ń bẹ̀ẹ́ nù wa tó jẹ́ muhillu ẹ́ wàlá yóò ń kàrò àlè wàyùkàbìrù mínà mùkàbìr fàlà yóò ń kàrò àlè Bukhari àti Muslim ló gbà ní wa ẹ̀rí àwọn mínú wọn mọ̀ sí la ilaha illallah lẹ́lẹ́mí wọn ṣe àwọn mínú sí Allah akbar Allah akbar bẹ́ẹ̀ tọ́lọ́kú sí àmà ló ń bẹ̀ náà ni pé lọ́jọ́ òní ọjọ́ bíkìrì ọjọ́ ìrántí káwọn rántí ọlọ́run ọba hmm? bẹ̀rẹ̀ pé àwọn tó wà ní hajj ẹni tí ò bá lọ sí àrọ́fà hmm, kò sí hajj fún لأن الوقوف بالعرفة ركن لا يتم الحج إلا به orígun ni nínú iṣẹ́ hajj orígun kan ní àrọ́fà hajj ò pé àyàfi pẹ̀lú kíní àyàfi pẹ̀lú àrọ́fà. tó gbé ànábì sallallahu alaihi wasallam sọ pé al-hajju ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ gangan ni àrọ̀fà lájẹ́ ká mọ̀ ìpín hmm, àrọ̀fà a dùn àwọn èèyàn lọ sọ́hún ṣùgbọ́n àwa tá a wá sí hmm, nǹkan kí ni àwọn nǹkan táwa lè tí wọ́n fún ọ̀sẹ̀ táwa lè ṣe àwọn nǹkan táwa lè ṣe ó pọ̀ alákọ̀ọ́kọ́ ò ní àwẹ̀ gbígbà ní ọjọ́ ànágbèwà sallallahu alaihi fi ṣàlàyé pé tá bá gba àwẹ̀ yóò pa ẹ̀ṣẹ̀ ọdún kan tá a ti ṣe sẹ́yìn yóò parẹ́ wà níjọ́ ọdún kan tá a ọdún kan síwájú tá a tún ṣe gan ọ yóò parẹ́ nínú tá a lè ṣe ni. wà lùwòkúfù bè àròfà أعظم ملتقى للمسلمين في عباداتهم ويتذكر المسلم في هذا الوقوف اجتماع الخلائق يوم القيامة في الموقف الذي يجتمع فيه الأولون والآخرون ọlọ́sọ̀rọ̀ àwọ̀fà òun ni èyí tó tóbi jù nínú àlùmọ̀lẹ́kákọ́ ìpàdé àwọn mùsùlùmí gbogbo ayé tó ga jù ní síkínì ti àwọ̀fà hmm? yóò jẹ́ kí mùsùlùmí lè máa ronú nípa ìkójọ gbogbo ẹ̀dá pátá níjọ́ gbèǹdì ṣùlẹ̀ mọ́kìf níbù dúró síwájú ọlọ́run èyí tó ṣe pé àti gbogbo àwọn tó ti lọ àtàwọn tí ó tún ń bọ̀ àwọn tó wà báyìí gbogbo alájọ gbèǹdì ويستعد لذلك الموقف بالأعمال الصالحة التي فيها فوزه بسعادة الدنيا والآخرة yóò wá jẹ́ kí mùmínì ó máa gbáradì yóò máa ṣe gbáradì yóò máa ṣe ìpèsè sílẹ̀ fún ọjọ́ ìgbéǹde pẹ̀lú àwọn iṣẹ́ rẹ̀ ètò ṣe nínú iṣẹ́ olóore yìí ni ọlá rẹ̀ wà olóríire rẹ̀ wà. òun ni ìdùnnú rẹ̀ máa wà láyé àti lọ́run nínú àwọn ọlá tó ń bẹ fọ́jọ́ ẹ̀ ni ọ̀rọ̀ tí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam sọ nù látọ̀dọ̀ Aisha radiyallahu anha ànábì ni máa fi kò sí ọjọ́ kan láyé tó ṣe pé Allahu Ta'ala máa ń bọ́kùn iná kúrò lọ́rùn ẹrú sìn rẹ̀ tí ó bọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó bọ́kùnrin lọ́rùn wọn tó tó ọjọ́ òní lọ́lọ́run fẹ́ sọ àwọn kan dọ́ máa lè jẹ́ náà ẹ̀ẹ́dójoojúmọ́ lọ́lọ́run wọn ṣiṣẹ́ kó láyé ọmọ fi ṣáà ṣùgbọ́n kò sọ́jọ́ kan ní gbogbo ayé tọ́lọ́run máa sọ àwọn rẹ̀ dọmọ àlìjẹ́nà ilé ọmọ tí ó bọ̀kùn náà kò lọ́rùn rẹ̀ tí àwọn tí ó ṣe fún máa pọ̀ tó àwọn tí ó ṣe fún ní ọjọ́ tó ní ìṣẹ́jọ́ àrọ̀fà yìí. fa innahu layadinu thumma yubahi torí wa pẹ́kípẹ́kí yóò wá fi wá ṣe kí ni fi fáàrí lọ́dọ̀ ọlọ́run ọba wa máa sọ pé kí làwọn ilé yìí ń fẹ́ ẹ̀rí kọ́lọ́n kò ṣàánú bá dì sí ẹ̀jẹ̀ lọ. níjọ́ náà a máa ṣe dùá bá a ní máa ṣe dùá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam khayru du'a'i khayru mada du'a'i du'a'u yawmil arafa du'a'u yawmil arafa du'a'u yawmi arafa kò sálífù aláàmú bẹ́ẹ̀ khayru du'a'i àdúrà tó lóore jù téèyàn lè ṣe láyé òní dùá ò yẹ́wò ní àròfátà òní àdúrà téèyàn ṣe níjọ́ àròfà àwọn ọjọ́ wo lèèyàn lè ṣàdúrà ọjọ́ jímọ̀ ọjọ́ ìtúnú àwẹ̀ òrùlẹ̀ láti ìkọ́dé èyí tó lóore jù tó ọjọ́ tó lè ṣàdúrà òní ọjọ́ àròfà ẹ̀rí pé èèyàn náà lọ forí sọ àdíìsì ó padà lọ bá ó wà níbàámu pẹ̀lú àdíìsì mọ́min àyámin amalu salih fiha khairun min adi ilẹ̀ ayam tàbí kàfúnra sẹ́yìn pé kò sí àwọn ọjọ́ kan náà ọjọ́ ilé ayé tíṣẹ́ olóore lè ní láàdá téèyàn ó ṣe inú ẹ̀ tíṣẹ́ yóò wà rí iṣẹ́ tó ṣe yẹn tó jẹ́ṣẹ́ dáadáa ó gba láàdá tó lè tó láàdá tí ó rí nínú kíni nínú àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ lóṣù àrọ́fà tẹ́lẹ̀ ẹ̀ǹkì lóṣù lòlẹ̀ híjà ẹ̀sọ́ ọjọ́ àrọ́fà ìjọ mẹ́wàá kan bẹ̀ táwọn sàbẹ̀ ní àá wàlá jihadu fi sabilillah ẹni tó lọ jagun sójú ọ̀nà ọlọ́run kan ó jẹ́ òun gan kò lè gba aládá tó ṣe olórí tí yẹn bá ṣe wà ádáyà ni intasodakta fi hadhihi al-ayyam wa min hadhihi al-ayyam yawm al-arafa intasodakta fi hadha al-yawm masalan fasawabuka khairun wa akthar wa a'zamu mimma qutila shahidan mímọ kútìlá ṣàhídà fi àyà mi dúnà àbí ilé àyà lórí ìtumọ̀ ẹni pé kó o bá tọrẹ àánú lónìí o kàn ṣe tọrẹ àánú mọ́sàlẹ́ èèyàn ní ọ̀sán nínú ọgbà rẹ̀ tàbó níbẹ̀pẹ̀ àbólẹ́fọ̀ àbó ìyẹn wá fún yàn kò fi ṣe sọ́dákọ̀ pàápàá kó jẹ́ mùsùlùmí ló fún kó wá fi ṣe sọ́dákọ̀ ládàá tó gbà lórí sọ́dákọ̀ yẹn ó ju ládá tí wọ́n ó fún ẹni tó kú sójú ogun ẹ̀sìn ní àwọn ọjọ́ míì tó yàtọ̀ sọjọ́ mẹ́wàá yìí lọ sọ́hánàlá ẹ̀rí wúlò kọ́ wẹ́rẹ́ rẹ̀ àbíyàn ṣe orí kan ẹni orí tó ṣe ẹ̀sán tó gbà ju àwọn ọjọ́ yẹn lọ bẹ́ẹ̀ dẹ̀ ní tẹ́lẹ̀ níta àmọ́ ní pé ẹni tó bá jagun lójú ọ̀nà ọlọ́run ṣe yí bí <laughs> ẹ̀mọ ládá tó wà fún nínú ládá tó wà fún pé tó bá jẹ́ ọ̀gbìn wọ́n fún láàyè láti ṣiṣẹ́ fún èèyàn àádọ́rin seventy muslims ọlọ́run ṣàmì náà anábì sallallahu alaihi wasallam ní khayru du'a'i du'a'u yawmi arafata hmm? àdúrà tó tó lóore jù ní àdúrà tàbá ṣe lọ́jọ́ òní wa khayru ma qultu ana wa nabiyyuna min qabli èyí tó lóore jù nù tẹ̀mí sọ́ọ̀ ẹ́ tí mo sọ èmi o àtàwọn ànábì tó ṣáájú rẹ̀ ẹ̀kọ́ ànábì yìí tó sọ èyí tó lóore jù khayru ma qultu èyí tó lóore jù nínú tí mo sọ ana àlẹ́ mi wà nàbí yóò nà àtàwọn ànábì ọlọ́run ní ní kọ́bílí ṣáájú tèmi gbólóhùn náà ni la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. رواه الترمذي عن عبد الله بن عمر وهو حسن لغيره وصاه شيخ الألباني رحمه الله رحمة واسعة يعني في سلسلة الصائعة نبغى نقول صاه أمي ببعديس ببعلاج نقول حديث الصحيح يشمل صحيح لذاته وصحيح لغيره وحسن لذاته وحسن لغيره عند من عند السلف في هذا الفن أه؟ المحدثون القدامى قسم الحديث إلى قسمين فقط فالقسم الأول هو الحديث الصحيح والقسم الثاني هو حديث السكين فالصحيح يشمل الأحاديث التي قد ذكرت آنفا والحديث السكيم هو حديث الضعيف ضعيف الشديد مع الموضوع إن شاء الله تعالى sẹ́wọ̀n pé wọ́n ní àdísì sọ yìí bí mo ṣe àṣàlàyé bá àdísì lálàáfíà kí lànàbì ní olóore jù ní ọ̀rọ̀ tó ń sọ àtàwọn ànàbì tó ṣáájú ní ọjọ́ òní òun tó lóore tó kọ́ yúrù tó ń sọ oníkíní la ilaha illallah ẹ̀yà wíwẹ̀ la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ẹ̀yà jẹ́ àjọ wí لا إله إلا الله وحده لا شريك له له لملك وله لحمد وهو على كل شيء قدير عائشة صوت يسوكي خديجة صوت يسوكي دون سوكي دون سوكي عائشة وحده ما يدفع لا إله إلا الله وعليه لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير àmì lọ́bí tún ẹ̀ tí wọ́n ló ní tó dájú nínú tó ń sọ àtàwọn ànábì tó ṣe kìíní tí ó ṣáájú o ṣùgbọ́n tó yẹ ká mọ̀ ní pé bàbá ń ṣàdúrà náà lọ́jọ́ òní a lè gbọ́wọ́ wa sókè torí pé nínú àrọ́fà gẹ́gẹ́ bí àdìtì أسامة بن زيد توني كنت رديف كنت رديف النبي صلى الله عليه وسلم بعرفات mo jẹ́ ẹni tó wà lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ní àràfà fàrọ́fà àyàdé ìyẹ́dẹ̀rù ànábì gore suki sókè lẹ́ni tó ṣe kíni tó ń ṣàdúà gbòrògbòdìé fàrọ́fà àyàdé ìyẹ́dẹ̀rù kódà ànábì àfà yẹn Usama bùnú zèdè ní fàmẹ́ láti bí ìnà kọ́tùhù fàṣàkọ́tọ́ kìtọ́ ọ̀mù ha fàtànà wàlẹ̀ kìtọ́ ọ̀mù bí ìhìdàyàdé ìwọ̀ wàrọ̀ fi yàdáhù alẹ́ òkúrọ̀ sùhánàlá ohun tá ànábì gùn ìjọ náà làkúnmí tó gùn hmm? kí ní okùn náà máa ń lò láti fi fa ó jábọ́ ó bọ́lẹ̀ ó kò lọ́wọ́ rẹ̀ ó ní ànábì fi ọ̀kan nínú àwọn ọwọ́ rẹ̀ méjèèjì fún fa okùn yẹn sókè padà lẹ́ni tó ná ẹyọ kan ní ọwọ́ yẹn sókè ní àpò ọwọ́ méjì ló náà sókè ìgbà tó fẹ́ fa okùn yẹn kò ká ọwọ́ méjèèjì lẹ̀ ó sì ná ẹyọ kan sókè ọmọ ẹgbẹ́ bàbá ń ṣàdúrà lónìí insha Allah ta'ala kárí pé a gbé ọwọ́ wa sókè. walaysa liddu'a'i bi Arafata ad'iyatu makhsusa fáwọn tó wà ń bí àtàwà gan wọn ní kì í ṣe pàdúrà kan wà tá a ṣàlẹ́ṣà fún ọjọ́ òní táwọn ṣe ni pé àmọ́ rántí ọlọ́run ọba àmọ́ bẹ ọlọ́run ọba wọ̀yẹ́ kọ́rọ́ lè kó hàn gbogbo oríṣiríṣi lámọ̀ṣe pàápàá ìtúbà jẹ́ máa tó o ẹ̀rí fún nínú súnà anábíwá Muhammad sallallahu alaihi wasallam abóhùn ilẹ̀ nínú kùránì. so náà tá a lè máa ṣe ní ìsìn tí tíbi ìrọ̀lẹ́ tó rùn máa wọ̀ ní tìláwà tó lè Qur'an ní máa ṣe kí ni ní máa ké Qur'an kalimatullahi ìyàlẹ̀ òlìyà ọ̀rọ̀ ọlọ́run ló ga jù kò sí nǹkan kan tó tó Qur'an èèyàn bá àbí ìrìkẹ́ ìjọ kéèyàn sí láìláìlẹ́lá láìláìlẹ́lá àti kó máa gbé Qur'an lójú ìjọ torí Qur'an yóò rí láìláìlẹ́lá yẹn lẹ̀ nínú rẹ̀ òní gbólóhùn tánàbí lè tó lóore jù tó ń sọ kí láti la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala rò pé nínú rẹ̀ olè tàbí kọ́ra tẹ́lẹ̀ subhanallah walhamdulillah wa la ilaha illallah wallahu akbar wàláwàláwàlá gbọ́dọ̀ ilẹ̀ abilẹ̀ méjì subhanallah alhamdulillah wàlá ilẹ̀ ilẹ̀ allah wàlá akbar subhanallah alhamdulillah wàlá ilẹ̀ ilẹ̀ allah wàlá akbar mẹ́rin tánàbí ni lá yaduruk bí ayé hinna ìtàdá kò kó nira kankan bọ́ kò burú ibi ìtorí òfin bẹ̀rẹ̀ òbá ni lá ilẹ̀ ilẹ̀ allah subhanallah wàlá akbar wàlá alhamdulillah wàlá alhamdulillah wàlá akbar wàlá ilẹ̀ ṣíyé ìyájú subhanallah alhamdulillah wàlá ilá ilàlá wàlá àgbà ní àbá sọ gbóló iṣẹ́ ẹ̀rádùrù nǹkan tá a kà ń bẹ̀ níjọ́ náà lọ nínú àwọn kìnnì nínú tá a kà fún kílà ló máa ń ṣe nínú àwọn òrè tá a tọ́ ọjọ́ náà ẹ́ no láìláì subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar oní bàkìyà tó sọ lè àti tá alìbàkìyàtú sọ̀lẹ̀ art kan ṣàlàyé kọlọ́n sọ ní kùrán pé ànábì ní òun nìyẹn ohun múyàn tí ó múyàn wọ àlìjẹ́nà múyàn kú òun náà fàtúwá ní ànábì wa tó sọ pé tẹ́yìn bá ṣe subhana tó bá fi la hawla wala quwwata wala hawla wala quwwata illa billah kò sí àlè ìlà ọ̀bìn jọ wọ́n pa gbogbo ẹ̀ṣẹ̀ èèyàn rẹ kódà kódà bí fòfò ojú òkun tó ń gbàdúrà wọn ò bí ọṣẹ lójú òkun máa ń pọ̀ gan kẹ́sì èèyàn tó bá wọn pa gbogbo ẹ̀rẹ́ fún yìí ṣùgbọ́n ṣe rúrò ní inú ìdí tàbáṣe láàáwẹ̀ tàbáṣe la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa ala kulli shay'in qadir tó pọ̀ afúnlẹ́jẹ́ subhanallah walhamdulillah wa la ilaha illallah wallahu akbar subhanallah walhamdulillah wa la ilaha illallah wallahu akbar wa la hawla wa la quwwata أستغفر العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه tẹ̀bánà ti stafla azima lẹ́dí láìlá ilá wọn ayé kọ́ ìwà àtúbulẹ̀ ànábì ẹni tó bá sọ gbólóhùn gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ní ọ̀pá rẹ̀ pátápátá kódàkódà bí fòfò ju omi yẹn láti fi máa wá àforíjì sayyidul istighfar olórí gbogbo máa wá àforíjì اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي أبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت olórí gbogbo téèyàn fi máa wá foríjì nù tánàbí sọ fún ẹ bá lè ka gbólóhùn tẹ̀lé tọ́lọ́ bá foríjì kí ni ó tẹ̀lé tá a tọ́lọ̀ bá forí jìyàn kí n tẹ̀lé ìkẹ́ ọlọ́run ló kù ìkẹ́ ọlọ́run ló kù ẹ́ ẹ̀ nígbà tó lọ́run sọ fún àti ànàbì náà hù báwọn èèyàn rẹ̀ sọ ló ní ìstáfìrì ó ní ìstáfìrì lè ó ní ìstáfìrì lè rabbikum ìstáfìrì lè rabbikum innahu kana ghaffara yursilis samaa alaykum midrara. ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهار. ẹ wá àforíjì lọ́sọ́dọ̀ olúwa yín innahu kana ghaffara ọlọ́run ọba tẹ́ ń wò yín aláforíjì ni yumdidi sàmà àlékún yumdidi àlékún sàmà àmìdìrọ̀rọ̀ bọ́ọ̀lù yìí wá yumdidi kìíní ní nítorí sàmà àríkùn mìtìrọ̀ ọlọ́run máa sọ kalẹ̀ fún yín láti sánmà omi àlùbáríkà hmm? yóò sílé ní kẹsẹ̀ yóò nídì yóò sílé àríkùn omi àlùbáríkà sọ kalẹ̀ láti sánmà wà yóò nídì yamdidikum bi amwali wa yumdidikum bí amúhálì yóò sì lè sàmà àlékún mi rọrọ yóò sọ mi àgbáríkà sọ kalẹ̀ fún yín láti sánmà wàyí ń dídí wàyí ń dídí kún bí amúhálì yóò ń dídí kún mọ́dà sùhánàlá yóò ṣe àlékún àwọn ọmọ fún yín wàyí ń dídí kún bí amúhálì yóò ṣe àlékún àwọn dúkìá wẹ́ẹ̀ ìwọ́n tó lóun owó ìwọ́n tó ló fẹ́ di trilọ́níà ó fẹ́ di trilọ́níà ó fẹ́ máa rí jẹ ó fẹ́ máa rí mu lásìkò ó fẹ́ ní gbèsè kankan lọ́rùn ó fẹ́ máa san gbogbo ó fẹ́ kówó wà lọ́wọ́ ẹ̀ kówó ọwọ́ ẹ̀ mọ́ kọ́wọ́ ẹ̀ mọ́ tutù gbogbo gbà máa tọrọ àforíjì wàyú dedikú di àmúwálé àmúwálé yẹn ẹ̀rí pé nẹ́kírà ni indefinite ni ọlọ́run sọ pé dúkìá báyìí lòun ò fún yín pàtó ó fi hàn pé oníran àwọn dúkìá ń ta gbogbo tọkàn wa lè lọ láyé tá a máa ń lò tá a lè dúkìá ọlọ́run ojogún rẹ̀ fún mi wà bà ní ìlú fún ìlọ́mọ tó dà bí òde wọn bí kò máa ṣáàtà fúlà ọlọ́run fún wọn wọ̀yájí alákòm jannati yóò wà fún láwọn oko wọ̀yájí alákòm ànàrọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ló tún jáde ní àwọn oko máa ṣáàtà fúlà dáadáa وأتوب إليه أستغفر أستغفر من كل ذنب وأتوب إليه bàbá tàbílà nìkan kí ẹ̀rẹ̀ mọ́ ṣe yóò máa pa oòrùn ìbínú ọlọ́run náà ní ìpòrò ẹ̀ lẹ́rù sí ìmí tọrọ àforíjì. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú rẹ̀ ní káṣí àsàlátù fún ànábìwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam yẹn tún lágbára ṣáà pé ọlọ́run bá lókè ọlá lòun máa sàn wá lẹ́sàn anábì wa muhammad sallallahu alaihi wasallam sọ pé yàtọ̀ sí tọ́lọ́run pa wá láṣẹ pé inna allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladina amanu sallu alaihi wa sallimu taslima inna allaha wa malaikatahu yusalluna ala nabi ọlọ́run ọba ń dárúkọ ọlọ́run ọba ń sọ ń dárúkọ ànábì ń sọ fún wọn nípa àná àwọn mọ̀lẹ́kà wọ́n yin ànábì ń bẹ wọ́n ń tọrọ kẹ́ẹ̀jẹ̀ fànàbí yá ayọ́ lẹ́dí náà àmọ̀nù ẹ̀yìn onígbọ́lọ́run yìí ń bẹ orí ọba ń pé ìfìmọ́lá àwa tá a wá jẹ́ mú mi ọlọ́run ni tọrọ pé tí ẹ̀ bá lọ ń ṣe àsàlá tó kọ́kọ́ mú ọ̀ràn yẹn ṣe ànábì wa ni man salla alayya salatan sallallahu alayhi biha ashar ẹ̀ ń bá ṣàtàlá tó ẹyọ kan fún mi lórí ẹyọ kan tó ṣe mẹ́wàá lọ́lọ́run dá padà fún ẹ̀ ń tọ́lọ́run wá dá tọ́lọ́run fúnra rẹ̀ dá ìkẹ́ ìgẹ̀ padà fún ó ní ìwà nítò kódà bẹ́ẹ̀ wọ́n mí àforíjì yóò mọ̀ ó mọ̀ rí gbogbo ẹ̀ ó mọ̀ rí gbogbo dáadáa yóò sì ti àwọn àbúrú dára ọlọ́gbọ́ ṣàánú wa ọlọ́gbọ́ gbà fún wa torí náà irú òsìn tàbá ti kírù tán tàbá ti parí adùn oníṣẹ́ tàà ń ṣe ìwádìí ní aago méje kọjá kódà pé tàbá ti wo oòrùn tó yọ sókè kí ẹ̀ ń díẹ̀ báyìí tó ti yọ tán a kì sọ bàbá fún àjáde ni tó wá jẹ́ a ṣe ṣọ́ọ̀k kí ìtọ́nà bí tẹ́ bá wà nù mọ́ṣáláṣí tí ò jáde tó lọ fún mọ́ṣáláṣí tí ò jáde títí tí fi yọ wá yẹn náà ara méjì péré á fún kan tàbí hajj kan yẹn tó wà nínú múra tàbí tó wà ní hajj ha. <clears throat> ìyẹn tó òrùn yẹn bá yọ sókè dáadáa bó lẹ pé táwọn afá ló dáa jù ní jẹ́ kó yẹn yọ bóyá bí àwọn aago mọ́kànlá yẹn aago mẹ́wàá mọ́kànlá yẹn ní ọ̀dọ̀ wa ń bí bẹ́ẹ̀ yorùbá ń bí hmm? èèyàn á méjì mẹ́rin hmm? mẹ́fà mẹ́jọ <clears throat> mẹ́jọ ni ìwáyà ilé ìtọ́rọ̀ pọ̀ jù rẹ̀ ní mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin tí yẹn sí mẹ́rin pé ṣùgbọ́n tó bá wọ́n á ṣùgbọ́n táwọn afá sọ fáínárì ni pé kò ní ètò kò ní límìtì lẹ́rù muhaddad lákín èyí tí àwọn òṣùṣù sọ́nà tó ṣàlàyé tààrí mẹ́jọ ló pọ̀ jù lọ ọlọ́ọ̀ṣà tọ́ torí náà ẹ̀jẹ̀ ká nínú ẹ̀ náà ni ká ṣàdúrà náà lẹ́mọ́ lánàá yìí náwó ẹ̀sùn kí ó ṣe kí ni ó ń ṣe àdúrà ṣe ń jẹ́ ká gbìyànjú ọmọ ọba yóò fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ àlelọ́mú orí afárù kàkà náà mo ṣàdúrà àwọn àdúrà pàápàá jùlọ àwọn àdúrà tó wà ní Quran àwọn ogójì rọ́bà náà yẹn àlelọ́mú àwọn kàkà àti bẹ́ẹ̀ lọ kájẹ̀rí tá à ń ṣe dáadáa lórí ṣe sọ́dákọ̀ àwọn ní arọ́fà ní àlejò aládá tó pọ̀ náà hmm? kó dàbí àwọn tó wà ní Àrọ́fà ọlọ́run kó ṣàkórí jẹ́ ṣe wá fún wa ọlọ́run kó gbà wá lẹ́rù ọlọ́run kó orí ẹ̀ṣẹ̀ wá ṣe wọn kò kẹwàá tó ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ lọ́n bọ́kùn náà lọ́rùn wa tó sọ àdọ́mọ àdìjẹ́ náà bí wọ́n ṣe wà lọ́wọ́ rẹ̀ títí títí bá ṣe máa ṣe lọ nìyẹn tó bá di ẹ̀yìn áṣírí tó wá jẹ́ àríkórùn gbà yín lórí ẹ̀ka kàrọ̀ lágbára sí i bọ́n bá ti fẹ́ wọ̀ yẹn lọ́wọ́ nàbí wọ́n dìde lásìkò yẹn yóò náwó ẹ̀ sókè wọ́n bẹ̀ lọ ní àárọ̀ náà ọlọ́run kò ṣàánú náà dá níbi ìrì kan àbí méjì kò tó di pé a bẹ̀rẹ̀ ńlẹ̀ tó torí náà lónìí kò sí eré o ẹjọ́ tìláwà tó kùrán èyí tí wọ́n náà mọ̀ sórí inú kùrán tàbí kó ṣí kùrán mọ̀kì la ilaha illallah wahdahu la sharika له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله سبحان الله بحمده سبحان الله العظيم ما دي دعاء لوري Ànábì ní àwọn ọ̀rọ̀ méjì kan wà gbólóhùn méjì kan wà tó jẹ́ pé ó fúyẹ́ lórí ahọ́n láti sọ ó tẹ̀sùn wọn lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله بحمده سبحان الله العظيم قولوا سبحان الله بحمده سبحان الله العظيم تتونا حديث أنا جاء حديث بطاقة نتنقل بطاقة نكات irú àwọn tó ń fún yàn ní business card yẹn káàdì bí tọ́kọ̀ nìyẹn hmm? níjọba ìdí arákùnrin kan tó débi òṣùwọ̀n wọ́n kó gbogbo iṣẹ́ eré rẹ̀ kò tẹ́wọ̀n kò tẹ́ òṣùwọ̀n rárá tó ti hàn pé ọmọ náà nìyẹn àbí òun náà ti kó ọmọ náà lò wọ́n kà sọ pé ó níbi tọ́kọ̀ kan lọ́dọ̀ wa mùsùlùmí lẹ́nu yẹn o ṣùgbọ́n gbogbo iṣẹ́ eré rẹ̀ kò tẹ́ òṣùwọ̀n ṣáàbùrù rẹ̀ ló ti tẹ́wọ̀n wọ́n pé iná ló nà kàn àwọn ẹ̀lẹ́ta kan ní ó ní bìtọ́kọ̀ lọ́dọ̀ wa kí ni mo pe bìtọ́kọ̀ yẹn àti ní káàdì kan lọ́dọ̀ ó kàn yọ káàdì yẹn jáde nínú káàdì yẹn wọ́n kọ̀ la ilaha ní káàdì yẹn la wọ́n kàn jù sórí òṣùwọ̀n ni wọ́n ní káàdì yẹn kàn tẹ gbogbo àwọn iṣẹ́ bí iṣẹ́ burúkú yẹn káàdì yẹn kàn tẹ wọ́n lé wúúú kàn lọ sí oṣù sọ́ọ̀nà ìjà jùlọ láàrin mo mọ ẹnìkan tó ní ohun ìṣàdúrà àwọn ohun ọmọ tó ń fẹ́ máa ṣe mọ̀ kò ohun ìṣàdúrà kankan mọ̀ ju àsàlátù ohun ìtọrọ ọlọ́run fún lọ́wọ́ fún lọ́wọ́ ohun ìṣe nǹkan kan mọ̀ ju àsàlátù ànábì lọ. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin kama sallaita ala Ibrahima innaka Hamidum Majid Allahumma barik ala Muhammadin. وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد كل ó ní nínú ọ̀run àwọn يا àyàn sàlátì إن شاء نبي تواش يا تايات الله a bá ṣe اللهم إني أعوذ بك من عذاب الجهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات وأعوذ بك من شر فتنة المسيح الدجال بام اللهم إني أعوذ بك من عذاب جهنم عذاب títí owó òní ṣe kan rí lẹ́yẹ̀ yóò gbà rẹ̀ ọ̀bílà àná kankan àsálátì lówó tó máa ń ṣe bí òun wà mọ́kà láàárọ̀ fa àsálátì lòun ṣe gbogbo gba àsálátì òun dẹ́rì pé gbogbo ọ̀rọ̀ níjà sí rọrùn sáàrà wà torí kí ló fà tó fi ṣe bẹ́ẹ̀ ni òun ka àwọn ládàá ládàá ládàá tí wọ́n sọ páàrí lórí àsálátì àforíjì wà ń bẹ̀ ẹ̀rí orin tí àfa onífàwákì tó kọ̀ hmm? ìdáma ṣí tàfi ìdára ẹni tàfàád fàkásírì bí sọláti àlá muhammadi ìdáma ṣí tàfi ìdára ẹni tàfàád tó bá fẹ́ sórí rẹ̀ ayé tó fẹ́ di tó fẹ́ ní ìtòrídù sàádàtà dúnìyà wal akhirah orí rẹ̀ ayé àti tọ̀run hmm? the endless bliss the bliss in this world òní fakastiri bí sọláàtì ala muhammadi máa ṣàṣàlátù tó pọ̀ fanabi lọ́pọ̀lọpọ̀ àwọn brothers ní akérèdíṣàṣì orin kò àwọn nǹkan tó wá ṣàlátù kó sínú pọ̀ ọlọ́kùn ṣàánú ṣé kò sí béèrè tí ó bá sí béèrè ká gbìyànjú káríkúlámù tẹ̀lé àbí ọlọ́run kò dàbí gbígbà o gbígbà kò dàbí lílò lílò rẹ̀ lílò rẹ̀ kò dàbí gíní kò dàbí kọ́nà kó gbà اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اهدنا وسددنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام نعم